Allahu akbar fi dìbà ìsáàbò tẹ́dì. Wa huwa al-mu'inu ala najai maqsadi. Wa huwa alladhi nasara an-nabiyya Muhammadan. Wa sayansuru al-mutatabi'ina li ahmadi. الأرض فإننا سرنا على نهج لخليل محمد وبقول من شرع شريعة نسنه وعلى مكروه التي لكريمتنا نهتدي ولكل قول نستدل بآية أو بالحديث لمستكي ولمزند أو بالحديث لمستكي ولمسند أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله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 فإن خير الكلام كلام الله وخير الأدي أدي رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار

tí ọlọ́run ọba ṣe fún èmi àti ẹ̀yin òun náà ni pé ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí èyí tó jẹ́ pé oore ìjẹ́ mùsùlùmí òun náà ni ẹnìkọ̀ọ̀kan wa láàfin jẹ́ ẹni tí ó rí ọ̀nà ọlọ́run gbà bá fẹ́ kú lórílẹ̀ ayé ọlọ́run ti wá ṣe oore náà fún ẹnìkọ̀ọ̀kan wa tí a wà ń bì yìí kọ́lọ́run kó má gba oore náà ní ọwọ́ wa. àbẹ̀lọ́run kọ́lọ́run jẹ́ kí oore náà ọjọ́ tí ó wà pẹ̀lú wa nígbà tá a bá fẹ́ jáde kúrò lórílẹ̀ ayé ọlọ́run jẹ́ kí oore náà kó wúlò fún wa nínú sàárè ọlọ́run jẹ́ kí oore náà kó wúlò fún wa ní gbangba ta alikiyama ọlọ́run wa lo orin náà fún wa ní nǹkan tí a fi jẹ ẹni àlejò náà lẹ́yìn wá gbà náà a dúpẹ́ lórí àwọn àlàáfíà tọ́lọ́run bá ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa a dúpẹ́ lórí ìfọ̀kànbalẹ̀ tí ọlọ́run bá ṣe sí agbègbè yìí àwọn tí ò lálàáfíà kọ́lọ́kọ́ bá fún wa ní àlàáfíà àwọn tó ti ń ní ọlọ́run kúndùsàlìkún àlàáfíà fún ẹnìkọ̀ọ̀kan ìfọ̀kànbalẹ̀ gbogbo ibi tí yóò sí ọlọ́mọṣẹ́ bá fi síbẹ̀ ààyè bí ìtọ́wà ọlọ́kùnrin sàlékún ìfọ̀kànbalẹ̀ ibẹ̀ gbogbo àwọn orin tó kù náà ládùúgbò lọ́dọ̀ ọlọ́run kí ọlọ́run bá tó gba ọpẹ́ wa lórí ẹ̀ kọlọ́run kó wá ṣe àlékún orin fún ẹnìkọ̀ọ̀kan wa wá sí wa ti tòní àbẹ̀lọ́run kí ọlọ́run bá kó sọ́dọ̀ ọ̀run kí ó jẹ́ ní tí èmi tí màá máa sọ tí màá fi rí ìyọnu ọlọ́run ẹ̀yin náà tí ẹ máa gbọ́ ọkọlọ́run kó ṣe nìkan tí ẹ̀yin náà fi rí ìyọ́nú ọlọ́run la hawla wala quwwata illa billah. ní àná aya yìí tí a kà òun náà ni a ṣàlàyé aya one hundred and thirty òun náà ni wọ́n máa kà fún wa. so a sì ka àyà kan àkàmọ́ ní àná èyí tó yẹ pé wọ́n kọ́kọ́ ka ilé fún wa á sọ ìtumọ̀ rẹ̀ fún wa á wà máa bá tẹ̀síìrì wa ti tò ní á máa bá lọ ọlọ́run bá sọ fún anú sùwàtú tọ́ a Quran twenty àyà one hundred and thirty أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاصبر على ما يقولون ọlọ́run ọba ní ìwọ ànábì ṣe sùúrù alámáyàkùlùn lórí gbogbo nǹkan tí àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí tí wọ́n ń sọ nípa rẹ̀ oríṣiríṣi àwọn nǹkan tí wọ́n fi ń kọlifáì ànábì ó jẹ́ àwọn ọ̀rọ̀ tí a gbọ́dọ̀ máa fi kọlifáì èèyàn lásán a tó pé ànábì ọlọ́run bí kí wọ́n máa pè ànábì ní wèrè àtàwọn nǹkan míì ọlọ́run wa ní kí òṣìṣẹ́ ọlọ́run bá kó ṣe sùúrù pẹ̀lú ọ̀rọ̀ tí àwọn kẹfìrí ń sọ. Wàsábí bí Hamdi Rọ́bí kàkọ́bílà tòlú ìṣàmùsì wà kọ́bílà gbòòrò bí ha. Ọlọ́run wa sọ fún òjíṣẹ́ pé ní tí wọ́n máa ṣe òun náà ni pé kó máa kírun fọlọ́run ọba rẹ̀ máa ṣàfọ̀mọ́. kó o tún ṣe alhamdulilayi èyí tó jẹ́ pé méjèèjì yìí a máa ṣẹlẹ̀ nínú ọ̀run tá a bá wà nínú àrò àkàfàtíà a dúpẹ́ fọlọ́run bá a bá rúkú a ṣàwọn subhana bá a bá forí a ṣe subhana gbogbo ewa wá dúró pé ọlọ́run bá ń sọ fún òjíṣẹ́ rẹ̀ wípé ó máa ọlọ́run ní kò sí ọlọ́run bá kó máa kí àwọn àrùn márùn-ún ní ojúmọ́ ọlọ́run bá wá fẹ́ ka àwọn ìran márùn-ún ọlọ́run fẹ́ kà fún wa náà. kọ̀bìlà tó lórí ṣàǹsì wọ́n kọ̀bìlà gbòòbìlà. ọlọ́run ní kò ọlọ́run bó máa kírun síwájú kí oòrùn ó tó yọ ìyẹn náà ni kó máa kí àsùnbà òun làá máa kí kóòrùn ó tó yọ. tóòrùn bá ti yọ ìran asụba àti bọ́ mọ́ọ̀yàn lọ́wọ́ nìyẹn náà. ọlọ́run kó tún máa kí ìran míì kọ́bílà gbòòrò tó wọ̀ wa òun náà bá ń sọ fún pé tó wọ̀. pẹ̀lú pé àwọn àfáà ṣàlàyé fún wa wípé ìrun asúrì òun nìkan náà ni ó jẹ́ ìrun tó ní àsìkò méjì wọ́n fẹ́ ká ti kí kóòrùn ò tó wọ̀ ẹ̀ torí pé tí ẹ bá ní kó wọn máa dúró dìgbà tí òòrùn ó fi wọ̀ kó tó máa fi asúrì àdìsí kan wáyé pé ìrun mùnáfìkì nìyẹn tí ó máa retí pé ìgbà wo lòòrùn fẹ́ wọ̀ àsìkò yẹn ni ó wá lọ sàlùwàlá yóò wá bà téètéèté nígbà tí ẹyẹ bá ń sá nǹkan jẹ lọ́wọ́ so irun asúrì wọn fẹ́ ká tètè máa kí kó tó di pé òòrùn máa kú tí ò ní lágbára mọ́ ṣùgbọ́n tí ọ̀bá wa kí ń gbà náà náà ìyẹn lè kí kóòrùn ò tó wọ̀ so irun asúrì ọlọ́run ni pé kí òṣìṣẹ́ ọlọ́run bá kí ó máa kí ó yẹ ti pa ẹnì kọ̀ọ̀kan wa náà láṣẹ láti máa kí bẹ́ẹ̀ náà náà. lẹ́yìn ni hánà ìrìnàjò ọlọ́run ni wà mí ní àná ìlàyé ní àsìkò òru kó o tún jẹ́ ẹni tí ó máa kú ní àsìkò náà àwọn afọ́ni tefsir wọ́n ní àsìkò òru yẹn ó máa máa jẹ́ ìrun ìṣáì ọ̀dẹ̀gbọ́n àwọn kan ní magrebi àti ìṣáì ṣùgbọ́n ìṣáì òun náà ni èyí tí ó jẹ́ ìtọ́wà rọ́ọ̀jẹ̀ نعم وأتراك النهار لعلك ترضى وأتراك النهار ó tún wá máa kí irun àtẹ̀rọ́fà yẹn abala méjì la máa túmọ̀ ẹ̀ sí máa kírun ní ẹ̀yìn ìparí abala méjì máa kírun ní ẹ̀yìn ìparí abala méjì ọ̀sán ìyẹn ni pé téèyàn bá bẹ̀rẹ̀ ọ̀sán látìgbà tí àlùfájàrí bá ti yọ èèyàn kọ́kọ́ parí abala kan níbẹ̀ nígbà tí oòrùn bá dé àárín sánmà èèyàn parí abala kan bẹ̀ téèyàn bá ti parí abala yẹn tẹ́ńbà téèyàn fẹ́ máa abala ẹlẹ́ẹ̀kejì èèyàn ó kì í dúhúrì téèyàn bá ti wá parí abala ẹlẹ́ẹ̀kejì náà tán òun náà ni ìran magribi ó máa di nǹkan téèyàn máa kí i so ọlọ́ni kò máa kí àtọ̀rọ̀fà nahar ó wá máa dúró fún ìrun àyílà àti ìrun magrib nam. ọlọ́run ọba ní nǹkan tí a fi ní kó máa ṣe léyìí ni pé ìwọ náà là alàkà kò sí èméjì ń bẹ́ẹ̀ àtà àkọ̀kù èmi ọlọ́run ọba mo ti fìdí ẹ̀ múlẹ̀ ta àkọ́kùtù mo ti fìdí ẹ̀ múlẹ̀ wípé anakatẹ́rìdọ̀ ó di ẹni tó ṣe yí pé yọ́ọ́ máa yan nǹkan tó bá wù ọ́ nínú ọgbà àlìjánná fúnra rẹ̀ gbẹ́mi náà ti yàsìkò fún ọ yìí pé kó o máa jọ́sìn fún mi bẹ́ẹ̀ ìwọ náà padà wá di ẹni tó ṣe pé ó máa mú tó bá wù ọ́ nígbà tí ó bá dijọ́ gbin dàkíyàmà àgbà tí yàrá bá ń bẹ láyé ọlọ́run ni ó máa sọ pé n tó ṣe rèé n tó ṣe rèé n tó ṣe rèé ẹ bá lóun ò ṣe nǹkan tọ́lọ́ ni kó wọ́n tọ́lọ́ ni kó ṣe láyé rẹ ní bẹ́ẹ̀ lọ jìyà lálùkì àmà ni ẹ bá wá ṣe tọ́lọ́ wọn bá ní kó ṣe láyé tó bá dálùkì àmà òun náà wàá máa yan tó bá wù pé eléyìí ó wù mí eléyìí máa ṣe gbogbo ẹ̀ fún náà. ولا تمدن عينيك إلى ما متعنا به. Ọlọ́run á sọ fún òjíṣẹ́ pé àwọn nǹkan kan wà tọ́jọ́ pé téèyàn bá ń jọ́sìn fọlọ́run òun ní máa darí ẹ̀mí èèyàn òun náà ni àwọn yòdò yìí ní ilé ayé sọ ọlọ́run bá wá sọ bó ti ṣe pé má máa na ojú rẹ méjèèjì ìlà máa máa. má na ojú rẹ méjèèjì lọ síbi. Si nǹkan tí àwọn ọlọ́run ọba ṣe ní ìgbádùn fún àwọn ikọ̀ kan mínímù nínú àwọn tí wọ́n jẹ́ àwọn akéwì. ọba nínú àwọn tí wọ́n jẹ́ àwọn ṣe gbogbo wọn ọlọ́run ọba mú náà wọn fún ọlọ́run wa ní ọ̀rọ̀ tó ń fún ẹ yìí ká má jì ó jọ wá lójú ọlọ́run ní àwọn ọ̀rọ̀ yìí ó zaharotalẹ̀ àyà ti dúnìyà àwọn yògbò yìí dín àwọn nǹkan tí máa ṣeni lójú ọ̀yìn ilé ayé lásán ni ìṣẹ̀mí ilé ayé ni tí ò nítumọ̀ rárá ọlọ́run ní onírìsìn tá ṣe fún wa. ìlú náà ti lọ́ọ́ ìpínlẹ̀ ọlọ́run ní kó lè bá a jẹ́ pé a máa tẹ́sítì wọn ni a fẹ́ tẹ́sítì wọn látara ń tá a ṣe fún wọn ẹlòmíì yóò ti bẹ̀ gbọ́n ọjọ́ rẹ̀ lójú pé ojú ọ̀nà lòún wà tí ó dẹ̀ ní mọ̀ wípé òun ò sí ní ojú ọ̀nà sọ ọlọ́run ní tẹ́sítì ni a fi ṣe fún wọn nam. Wàlú ọ̀rọ̀dìkà fẹ́rù wàlú ọ̀rọ̀ ǹjẹ́ ẹ mú arísìkí àtọ̀dọ̀ ọlọ́run láyé òun ló lóore jù òun ni èrè tán tí ó ṣẹ́kù nítorí pé arísìkí náà bá wá ṣe fún yàn láyé ọ̀nà àláàlì lèèyàn gbà rí nítorí bá dẹ̀ni jẹ́ nǹkan tó bá ní jẹ́ àláàlì ní tó lóore níwájú ọlọ́run ni ẹ̀san nǹkan tó bá tún wá jẹ́ àláàlì èèyàn ó tún wá lọ gba ẹ̀san rẹ̀ lálìkí àmà lóbi jẹ́ pé arsik tí wọn bá ṣe fún yàn láyé òun ló lóore jù tóbi yóò jẹ nǹkan àlàálì òun ló dẹ̀ jẹ́ abúkọ́ yóò ṣẹ́kù gbogbo òun láàrí ẹ̀san rẹ̀ gbà níwájú ọlọ́run èyí ò ní jí àlátara rẹ̀ tọ́wọ́ adúlọ́ ajẹ́ pé wàrísíkù rọ́bìkà arísìkì ọlọ́run ọba tó jẹ́ ti tàlìkìyàmà òun náà tó wá jẹ́ òun ló wá lóore jù torí pé arísìkì àlìkìyàmà nìyí arsìkì tó jẹ́ pé ó yàtọ̀ sásìkì ilé ayé ni òun ò lè tán láéláé gbogbo dáadáa ti ń ayé ni so arsìkì ọ̀dọ̀ ọlọ́run ọba lálìkì àmọ́ olóore wàhábí kọ́ yóò dẹ̀ máa bẹ gbére ní kò ní tán láéláé náà eléyìí tí a bá tẹ̀síìrì dé ní àná so wọ́n kà fún wa àwọn ayé àwọn àbá tí ó kù tí a fi òun náà ni a máa ṣàlàyé fún wa kí ọlọ́ọ̀bá kí ó sọ ọ́ dé òrùn fún wa náà. أعوذ بالله من الشيطان الرجيم ومن آمك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى sọ fún wa nínú súrátù tọ́ a Quran twenty aya one hundred and thirty two ọlọ́run ní wà múra ahlaka bis sọ́lá. wà múra ahlaka bis sọ́lá tí wàá sọ̀bẹ̀ àlàyé. ọlọ́run bá ń sọ fún òjíṣẹ́ ọlọ́run pàṣẹ fún àwọn aráalé rẹ̀ torí pé iṣẹ́ tọ́lọ́run rán òjíṣẹ́ ọlọ́run ọba ibi tí ó ti bẹ̀rẹ̀ òun náà ni látọ̀dọ̀ àwọn aráalé rẹ̀ lọ́lọ́run ọba ní kí iṣẹ́ yìí ó ti bẹ̀rẹ̀ torí ẹ̀ ọlọ́run ọba rán ànẹ́bísà sálàm sí gbogbo ayé pátá yányán ṣùgbọ́n ọlọ́run ọba ọ̀kọ̀ọ̀kan ní kó bẹ̀rẹ̀ ẹṣẹ́ kọ́ wá jẹ́ pé kọ́ wá lọ lú mi pé lọ lú mi kọ́ lọ bẹ̀rẹ̀ iṣẹ́ ọlọ́run ọba ò ṣe bẹ́ẹ̀ lóbi jẹ́ pé ìlú mẹ́kà náà làmíbi ti bẹ̀rẹ̀ iṣẹ́ fún odidi thirteen years ọlọ́run ọba ni kó bẹ̀rẹ̀ iṣẹ́ nílùú mẹ́kà kó ló pé wọ́n á mú fù lọ sí ìlú Madina tó lo ten years níbẹ̀ kọ́lọ́n tó mú sọ́dọ̀ láti ara bẹ́ẹ̀ ni Islam ti wá bẹ̀rẹ̀ sí tàn káàkiri. tó fi táwa náà so ibi ọba ti ní kànáà bí o bẹ̀rẹ̀ wa ní gan nínú ìlú mẹ́kà gan ọlọ́run ọba ó kọ́kọ́ jíṣẹ́ gbogbo ará mẹ́kà ọlọ́run ọba ní kó bẹ̀rẹ̀ ẹṣẹ́ rẹ̀ látọ̀dọ̀ àwọn ẹbí rẹ̀ wà á ń wà á ọlọ́run ọba ní ìtiwà ànábí ó kọ́kọ́ ṣe òun náà ni pé àwọn tí wọ́n jẹ́ àwọn ẹbí rẹ̀ wọ́n kọ́ sí wọ́n sí fún. ọlọ́ni àwọn tí wọ́n jẹ́ àwọn ẹbí rẹ̀ ni kó kọ́kọ́ ṣe wáàsí fún náà ọlọ́run ọba máa ń tóbi ní kọ́kọ́ ṣe wáàsí fún àwọn ẹbí rẹ̀ kó ló di pé yọ jáde tó gbé bá ní kó wọn lọ máa ṣe wáàsí fara àta. àwọn yẹn sọ pé kí ló dé gbàdọ̀ mọ̀ pé nǹkan tó dáa ló gbé dání wáyé tó bẹ̀rẹ̀ rẹ̀ látọ̀dọ̀ àwọn ẹbí rẹ̀ ẹ má gbé nǹkan tó bá dáa dání ọ̀dọ̀ ẹbí ẹ̀ lẹ́yìn kó ti bẹ̀rẹ̀ ọlọ́run ti mọ excuse táwọn èèyàn tí wọ́n máa mú wá ọlọ́run ní kánẹ́bí ó bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ sọ ọlọ́run ní kánẹ́bí ó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn ẹbí ẹ̀ ó dẹ̀ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ wọn ó kó gbogbo wọn jọ ó sì ṣe wáàsí fún wa nínú àwọn ẹbí ẹ̀ ààrẹ ni tó gbà nínú àwọn ẹbí ẹ̀ ààrẹ ni tí ó gbà sọ ọlọ́run bá wa ń sọ nínú àyà tí à ń kà yìí ọlọ́run sọ bá nàbí pé wà á múra ti wá sọ̀bì àlẹ́yà. ọlọ́run bá sọ ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ iṣẹ́ ànábì pé ibi tí ó ti bẹ̀rẹ̀ ọlọ́run máa rí fáàsì bíbí pé wàá múra àhàlàkà ẹbí rẹ ni o kọ́kọ́ pa láṣẹ kí wọ́n kírun sọ àṣẹ yẹn náà ni tó bá kúrò lọ́dọ̀ ẹbí ànábì ó wá máa lọ sọ́dọ̀ kíni o ó mọ ànábì ó gbogbo wa pátá yẹn náà àṣẹ yẹn náà wà ń bẹ yàrá yà ẹ ẹ rí ẹbí ẹnìkan náà ní kọ́ máa kírun tiwantiwa jẹ́ tá a náà máa kírun ó ti wà ń bẹ́ẹ̀ pé àṣẹ tiwa náà tún wà ní kùránì lọ́tọ̀ ṣùgbọ́n àṣẹ ti bí ibi tó rì fà lọ bá ni wípé ìgbà tí iṣẹ́ ànábì bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ kí ni o àwọn aráalé ànábì so ọlọ́run á ní kànábì ó pàṣẹ. wà á kú tí wọ́n sọ̀bù ọ̀rẹ́ yá. sọ ọlọ́run kànábì ó pàṣẹ fún àwọn aráalé rẹ̀ pé kí wọn ó kírun ànábì náà dẹ̀ sọ fẹ́ni kọ̀ọ̀kan tiwa náà àwọn aráalé wa tó súnmọ́ wa jù a gbọ́dọ̀ má pàṣẹ fún wọn pé kí wọn kírun àwọn tá a lè pàṣẹ fún ìyàwó wa àwa la láṣẹ lórí rẹ̀ ọmọ wa àwa la láṣẹ lórí rẹ̀ so àwọn méjèèjì yẹn ìkáwọ́ wa ni wọ́n wà ọmọ wa àtìyàwó wa àwọn ala ni wọ́n àwọn tó kù a lè má lè pa wọ́n ní àṣẹ ṣùgbọ́n tó a máa ṣe tiwọn ní ìṣe pé à ń ṣe nà sí à fún wọn àdínú nà sí à sọ ẹ̀sìn kí ni ó jẹ́ nǹkan tó pé máa ṣe ìwáàsí fún yàn èèyàn máa ń admonish èèyàn so òbí èèyàn bàbá èèyàn màmá èèyàn èèyàn máa bá wọn sọ̀rọ̀ pẹ̀lú pé èèyàn ń ṣe wáàsí fún wọn ni sọ èèyàn ń ṣe wáàsí fún wọn olè yóò máa fi bá wọn sọ̀rọ̀ àwọn tó jẹ́ ẹ̀gbẹ́ èèyàn àbúrò èèyàn náà so àbúrò èèyàn gbá mi èèyàn máa ní kápá lọ́dọ̀ rẹ̀ tó bá jẹ́ pé ó bá ti jẹ́ wípé ìwọ ló ń bọ́ ìwọ ló ń fún lóúnjẹ ò ti ní kápá lọ́dọ̀ ẹ̀ nù gbogbo ẹ téèyàn bá ti ń bọ́ ti ń fún lóúnjẹ látẹ́gbẹ́ òní ń fún ní jíjẹ mímu ó ti ní kápá lórí irú ẹni bẹ́ẹ̀ so ìwọ tí ẹ tún ti wá yàtọ̀ sí pé kó ẹsẹ̀ máa ṣe nà sí à ò nídìí kó o máa ṣe kí ni o nà sí àmọ́ kó o máa wá máa admonish ẹ kó o máa advice ẹ pé ẹ máa kírun ẹ bá kírun yóò ṣe bá ọmọ rẹ ọlọ́run ti fún ọ ní gbèdéke ìgbà tó fi jẹ́ pé ó mọ̀ọ́kà máa ṣe kí ni ọ so ọlọ́run ní múrù àwòlá àdàkùn sọ́láàtì ẹ máa pa wọ́n láṣẹ kí wọ́n lọ máa kírun àṣẹ ni ẹ ma pa wọ́n láṣẹ ọlọ́ni tí àṣẹ yẹn ọba wa múlẹ̀ ọlọ́ni ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ sí í pàṣẹ látọmọ ọdún méje ní kí ẹ ti máa pàṣẹ yẹn pé ọ̀yà lọ kírun lọ kírun lọ kírun ẹ máa pàṣẹ fún un ẹ gbọ́dọ̀ má pàṣẹ fún un so lẹ́yìn gbàgbọ́ tó bá dọ́mọ ọdún mẹ́wàá ẹ fi kún àṣẹ yín yẹn nínà ó wà pẹ̀lú kí ni ọ àṣẹ yín bẹ́ẹ̀ náà lóbìnrin náà ẹ pàṣẹ ni ẹ pàṣẹ bí kò lọ ni tí ò gbọ́dọ̀ má lọ tí ò bá ti lé máa kírun yẹn tí ọ̀tẹ̀ láṣẹ yín ẹ gbọ́dọ̀ yàn lódì ní ibi bẹ́ẹ̀dì ẹ gbọ́dọ̀ yàn lódì níbi bẹ́ẹ̀dì ẹ gbọ́dọ̀ nà òun náà ẹ gbọ́dọ̀ bá wí tí ò bá ti kírun ẹ tún gbọ́dọ̀ sọ pé ẹ fẹ́ kọ́ ọ́ lẹ̀ tí ò bá ti kírun torí pé kèfèrí lẹ́ ń bá lájọṣepọ̀ so látara bẹ́ẹ̀ àṣẹ ni ẹ bá ti wà níkàwé èèyàn ntí àyà yìí ń sọ fún wa ni pé abala ẹlẹ́ẹ̀kejì abala alákọ̀ọ́kọ́ ni pé ibi tí iṣẹ́ ànábì ti bẹ̀rẹ̀ lọ́lọ́run kọ́kọ́ sàlàyé fún wa abala ẹlẹ́ẹ̀kejì ni pé bọ́wọ́n ti pànábì láṣẹ ó ti pẹ́ nìkọ̀ọ̀kan náà láṣẹ pé gbogbo ẹni bá ti wà ní ìkàwọ́ wa pátá yẹnyẹn agbọ́dọ̀ ṣe o agbọ́dọ̀ máa pè wọ́n pé wọ́n gbọ́dọ̀ jọ́sìn fọlọ́run iṣẹ́ bẹ́ẹ̀ ni àá jẹ iṣẹ́ yẹn níwájú lọ́dọ̀wájú ọlọ́run pé ìjà pa ọmọ wa láṣẹ ìjà pa ìyàwó wa láṣẹ nígbà tí ó tẹ̀lé àṣẹ yẹn kí ni reaction wa tá a ṣe lẹ́yìn ìgbà náà ọlọ́run bá máa béèrè lọ́wọ́ wa ọlọ́run wa mú èyí tó ga jù kìí sóhun nìkan ni ṣùgbọ́n òun ló ga jù nínú gbogbo ẹ̀sìn tó bá ti jẹ́ àlìbádátú àlìbàdàníyà ìjọsìn tó bá ti jẹ́ pé a fi bọ́dì ṣe in tó ga jù bẹ́ẹ̀ ni sọ̀láàtù so kéègbé sọ̀láàtù nìkan in tó ga jù bẹ́ẹ̀ ni ànábì máa ní kí ẹ pa ọmọ yín láṣẹ náà kí wọ́n gbà rẹ̀ ẹ bẹ̀rẹ̀ wọ́n gbé ẹ wà ní à irun nìkan wọ́n ní kí n pa láṣẹ yóò gbà rẹ̀ náà tó bá ti tó gbà rẹ̀ ẹ pa láṣẹ bó bá ti tó ṣe tó bá sì wà níkàáwọ́ yín nínú ẹ̀sìn ọlọ́ọ̀ba ẹ nìkan máa ṣe sọ ń ṣàlàyé fún wa pé وأمر أهلك وأمر أهلك بالصلاة واصطبر عليها ọlọ́ni wa gbogbo àwọn tó wà ní ìkáwọ́ rẹ tí wọ́n jẹ́ ara rẹ pátáyáyá latoke to fi ma pe kí واصطبر عليها. ẹ̀rí wá sọ bá pé kó máa pa gbogbo àwọn èèyàn láṣẹ wípé kí wọ́n máa kírun. àwọn àfáà wa ṣàlàyé fún wa pé àyà yìí ó nígbà tí ó sọ̀kalẹ̀ nǹkan tí òṣìṣẹ́ ọlọ́run ọba ti máa ń ṣe náà ni wípé yóò wá lọ ní àárọ̀ kùtùkùtù yóò lọ sí ilé Fatima tó jẹ́ ọmọ rẹ̀ Fatima tó jẹ́ ọmọ rẹ̀ nígbà náà ó ti wà ní ilé ọkọ lọ́dọ̀ Ali ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà ànábì ò sọ wípé ọkọ rẹ̀ òní yóò máa jẹ́ ẹni tí ó máa mójútó tí ó máa sọ pé kó kírun òṣìṣẹ́ ọlọ́run ọba tún ń gbéra ńlẹ̀ fún ara rẹ̀ láàárọ̀ kùtùkùtù yóò máa lọ sí ilé Fatima tó jẹ́ ọmọ rẹ̀ yóò dẹ̀ máa sọ fún pé ọlọ́run ní kí n pọ́n láṣẹ pé kó kírun torí bó ti jẹ́ pé ọmọ rẹ̀ gan ó ti jẹ́ ti ń kírun tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó yẹ kó ti mọ̀ pé kóun kírun tó ti bẹ́ẹ̀ òṣìṣẹ́ ọlọ́run ọba ó tún máa ń lo àyà yìí láti lè fi díẹ̀ múlẹ̀ pé ìtọ́lọ́run bá pa òun láṣẹ òun jẹ́ iṣẹ́ rẹ̀ yóò sì lọ sí ọ̀dọ̀ Fàtímọ̀ ọmọ rẹ̀ yóò wá sọ fún pé ọlọ́run kì í pọ́ láṣẹ ipe kọ́ ọmọ kírun náà. ọlọ́run wa ní ìwọ ànábì wàstọ́bìr àlẹ́ à wá jẹ́ ẹni tí ó ṣe sùúrù gan-an nípasẹ̀ irun tó fẹ́ kí yìí sẹ́rí irun tá a fẹ́ kí àṣẹ ìtọ́nù ó ti lúgọ̀ọ́dè wá níbẹ̀ àṣetọ́nù ti lúgọ̀dè wá níbẹ̀ nítorí pé kí ni o kò ní jẹ́ ká farabalẹ̀ kírun yẹn lóbi jẹ́ pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn tó ń kírun lórílẹ̀ ayé lónìí wọn ò kì í farabalẹ̀ kírun irú ẹ̀ náà ṣẹlẹ̀ láyé ànábìsà sálàm wọ́n ní ọkùnrin kan ọwọ́ mọ́sálásí nígbà tọkùnrin wọ mọ́sálásí ó wá kírun sọ irun tó kí òṣìṣọ́lọ́wọ́ba ló wà nínú mọ́sálásí ńgbà náà ọkùnrin náà wá kírun nínú mọ́sálásí ìyẹn sọ fún wa wípé wọ́n ti kírun jàmáà ó wá padà dé ó wá kírun gbàdúrà kírun yìí òṣìṣọ́lọ́wọ́ bá wá ní pé irun tó kì í ò nírun ìnàka lámtùsọ̀lẹ̀ ò kírun ṣùgbọ́n ànábì ò kọ́kọ́ ṣàlàyé fún pé kí ló dé tí ò fi nírun ànábì ò ṣàlàyé ọtún wá lọ kírun yẹn padà ànábì tún sọ fún yín pé ò nírun ó tún lọ kírun yẹn padà ànábì tún wá tún sọ fún pé ò nírun ó wá ní bóun ti ń kírun yẹn owó olé bẹ́ẹ̀ lọ nítorí òṣìṣẹ́ ọlọ́run bá ẹsẹ̀ wa ṣàlàyé irun fún un wípé n tí kó nírun òun náà ni wípé nígbà tó bá rùkù kèé gbórílẹ̀ lẹ́tàn tí ó fi lọ forí kanlẹ̀ tó bá forí kanlẹ̀ kò ní lọ jókòó tá a máa jókòó láàrin tán dáadáa tí ó tún fi lọ forí kanlẹ̀ so yóò kàn bá forí kanlẹ̀ rẹ̀ méjèèjì yóò bá téètéètèé sòrùkú rẹ̀ kó dìde padà kó dúró dáadáa kò ní dúró dáadáa yóò sáré lọ forí kalẹ̀ ni so ẹni tí bá ti wá ń kírun bá orígun kan ni tó yẹ pé tá a bá ti ṣe nínú òrun a ní nírun òun náà ni pé kéèyàn orúkú kó wá fẹ́ gborí ńlẹ̀ kó wá má gborí ńlẹ̀ tán kó kàn sáré kó lọ sàrẹ́ lẹ́ẹ̀kan náà kó sì lọ forí kalẹ̀ so irú ẹni bẹ́ẹ̀ kò ní nírun irun yẹn ó ti bàjẹ́ báyẹn so torí pé àìdìde tányányá èèyàn ó dìde tányányá wọ́n ní kí gbogbo egun bàdí èèyàn báyìí kó padà sí ààyè rẹ̀ dáadáa kéèyàn ó rí pé èèyàn nàró èèyàn dúró dáadáa lóbi jẹ́ pé a rí ìmáàmù tó yẹ pé gbàdúrà bá yóò yóò ibi tí bá ti ń dúró dáadáa lọ́wọ́lọ́wọ́ ẹlòmíràn tó ti fẹ́ à gbàdúrà ah, yóò máa sọ pé lọ so ẹlòmíì tó gbé yẹn káwọn ti lọ lẹ́lẹ́ tó gbé ti má ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára so ìdúró tí màmú dúró yẹn ó máa ń ní àwọn èèyàn lára kódà ẹlòmíì náà wọ́n tún kírun tán yóò ní ah àwọn ọ̀rọ̀ àwọn alùsùnà yìí ó sún yàn jàre so àwọn àbájú ní ọ̀rọ̀ báyìí ló tún pẹ́pẹ́pẹ́pẹ́ kó tó máa lọ ìsàlẹ̀ so eléyìí máa ń jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan bẹ́ẹ̀ àwọn èèyàn máa ń wò pé kákíńdákíńdáre ọlọ́run bó orò tó bá yẹn ó kàfẹ́ kákí náà ní gẹ́gẹ́ ó nídìí ẹ̀ ọlọ́run nídìí ẹ o ọlọ́run nídìí irun wa ó dẹ̀bẹ̀ ká kí dáadáa irun yẹn òun ni wọ́n kọ́kọ́ ṣe ìṣirò lálìkí àmà awálùmáyò asábìlì mari yẹ́wò mẹ́lìkì àmà àṣọlá ìyí tí wọ́n kọ́kọ́ yẹ̀ wò nínú níjọ́ bẹ́ẹ̀ dàlìkí àmà ó nírun tí irun yẹn bá ti wá da ànábì ló ń garanti pé gbogbo ẹgbẹ́ ló máa da ó ní ìpè tí èdè káwọn dáadáa wa máa da ni pé irun wa ò kì í da tí ẹ bá bẹ̀rẹ̀ sí kírun dáadáa nísìnyí ó máa rí pé láìfò ó máa yàtọ̀ ṣùgbọ́n wọ́n kírun ara ara ara ẹ̀rí pé láìfò ò ní yàtọ̀ tí bá ń mutí kò ní lè filẹ̀ tí bá ń ṣe ìsìnà kò ní lè filẹ̀ tí bá ń hùwà burúkú kò ní lè filẹ̀ tí bá ń jẹ owó burúkú kò ní lè filẹ̀ yóò nílà torí pé àìkírun yẹn dáadáa dédé yẹn ni òun ò fi lè ṣe òun ò fi lè ṣe so yìí tí o tó nǹkan ní ọmọ ẹjọ́ lójú so ibi tí èsè bí ẹ̀sìn òní ó mọ̀ sọ pé òun gángan lẹ̀sìn jáde so in tó ń ṣe àwọn èèyàn lórílẹ̀ ayé lónìí nù àìkírun dáadáa ó kún wàhálà tó ń ṣe àwọn èèyàn lórílẹ̀ ayé so kárí pé ìrun à ń kí dáadáa so ibi tí máa ń kù sí lọ́dọ̀ wa ó nìyẹn ó kù púpọ̀ níbẹ̀ yẹn fáwọn èèyàn bẹ́ẹ̀ náà ló kù síbi kìlá táyà bá bẹ́ẹ̀ ka nǹkan ní wọ́n bẹ́ẹ̀ kírun ẹlòmíràn ara ẹ̀ kò tiẹ̀ ní ìkà dáadáa rárá yọ̀ọ̀kan fọ́ gbogbo ẹ̀ pọ̀ ni mọ́ra wọn pátáwárá yọ̀ọ̀kan fọ́ kíra rẹ̀ pọ̀ kùránì tó fẹ́ kà nínú oorun wọ́n fẹ́ kó o kà á bi tadabbur kó o farabalẹ̀ kà á kó o rí i pé òun ka fatia yẹn ìwọ náà nọ́tìsì nǹkan tó ń kà o ka súrà o dẹ̀ nọ́tìsì nǹkan tó ń kà ṣùgbọ́n àyẹ̀wò ẹ̀ nọ́tìsì ọ̀dọ̀ ní kéèyàn máa sọ nǹkan lẹ́nu kéèyàn máa nọ́tìsì ẹ̀ kó sì kó bẹ́ẹ̀ àfẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ akírun yẹn dáadáa so nígbà tá a bá forí kalẹ̀ náà kí ó má jẹ́ pé nǹkan kan wà á máa mú wa pé ká má lè lọ jókòó padà á jókòó padà a tún ní ọ̀rọ̀ tá a tún sọ nígbà tá a bá tún jókòó yẹn tán so a tún gbọ́dọ̀ sọ nígbà tá a bá tún jókòó yẹn a gbọ́dọ̀ jókòó padà so káà gbogbo dábàá wá jókòó dáhùn wá lọ forí kalẹ̀ padà a ní nírun yẹn rárá so ní ilé bá ọjọ́ wẹ̀ nìkọ̀ọ̀kan wa kárí wípé à ń kírun dáadáa ní ọjọ́ máa gbé wà stọ́bìrì àlẹ́ à. àwọn àfáà nígbà tí wọ́n túmọ̀ rẹ̀ ni pé wọ́n ní kánàbí gangan ó ṣe sùúrù lórí irun tó bá fẹ́ kí àìlè ṣe sùúrù lórí àwọn ṣùrùtù sọlá àlè ṣe sùúrù rẹ̀ gan àwọn ṣùrùtù sọlá ti wá inú ẹ̀ ní àsìkò òru wà ayẹyẹ sùúrù bá ti lòrù tẹmọdé máa ń sinara ní irun òtítọ́ ẹlòmí ọ̀fẹ́ lè máa sọ̀sọ̀kùsọ irun olè òtítọ́ kí ló máa ń máa yẹn báyìí láti irun òtítọ́ ẹjẹ́ akídákìjà rẹ̀ sọ́nà bẹ́ẹ̀ gbà lọ́wọ́ wa ni kò tí ẹ̀ ní bẹ̀rù ọlọ́run kankan lórí gbàgbé irun òtítọ́ so àwọn èèyàn ò lè ṣe sùúrù lórí àsìkò òru àwọn èèyàn ò lè ṣe sùúrù láti kọjú sí kíbla ńgbà ni ní mọ́sálásí ó sì dá mọ́sálásí rú tàbí ọkọjú sí kíbla ó sì dá mọ́sálásí rú pé mọ́sálásí wa yóò kọjú sí kíbla ẹ wo ti kọjú wa mẹ́jáde ẹ kọjú sí tí ò tí ò tí ò tí ò tí ò da tí ọ̀bọ̀ lọ́run tí ọ̀bọ̀ lọ́run pàdé àwọn èèyàn ò lè ṣe sùúrù láti kọjú sí kíbla àwọn èèyàn gan ká dáàbò bo ara wa lára àwọn ṣòrútù sọ láti ní kéèyàn wọ aṣọ tí ó bo ara èèyàn dáadáa àwọn èèyàn tó jẹ tún lẹ lómi lára láti wọ aṣọ tí ó bo ara rẹ̀ láti wá kírun ẹlòmíì tún lè ságì wá kírun ẹlòmíì tún lè wọ aṣọ tí ò dá wá kírun gbogbo àwọn kan wọ̀nyí gbogbo tó jẹ́ ṣurutu sọ̀láàt afẹ́ sàlùwàlà òun láàfin nírun ẹni tí ò bá lálùwàlà kò lè nírun ẹlòmíì ò lè ṣe sùúrù láti sàlùwàlà yóò kàn ṣe balabala balabala kò sí yóò ṣe ọkùnrin bẹ́ẹ̀ lọ kírun so ká ṣe sùúrù àwọn tá a máa ṣe ká tó kírun àwọn afáàní ká ṣe sùúrù ká fi ṣe dáadáa ìta eh, ìtabadún fẹ́ ìtabadún kírun lọ́wọ́lọ́wọ́ náà àwọn ní ká tún ṣe jẹ́ pé a tún ṣe sùúrù nínú òòrùn tó bá ti wá kírun tán alhamdulilayi sùúrù tó kú lẹ́yìn rẹ̀ ò lè mọ́ ṣe lẹ́yìn ọ̀mọ́ so ṣùgbọ́n kó o rí pé o sálámà o ṣe sùúrù débẹ̀ so lẹ́yìn ìgbà yẹn gan ọba àmọ́ ṣe nǹkan kan mọ́ so ẹnì kan ọ̀bẹ ní nǹkan kan kó o tó kírun gbogbo tí wọ́n ní kó o ṣe síwájú ẹ̀ ọdún ọ̀tọ̀ ni ó tà bá dáadáa ó wá pé aṣọ rẹ̀ ó mọ́ kẹsẹ̀ gbin gbogbo nǹkan yìí ṣe sùúrù lé lórí òun kírun lọ́wọ́lọ́wọ́ gbogbo àwọn orígun oorun kéèyàn ṣe dáadáa torí pé kí ni o wọn náà ló padà rí ẹ̀san rẹ̀ tó bá dijọ́ gbé dàrúkẹ́ àmọ́ sọlá bá ń sọ fún anáyà pé kí ni o. ọlọ́run sọ fún anabi pé ṣe sùúrù lórí irun tó bá ń kí sọ àwa náà àṣẹ yẹn ti lọ bá gbogbo wa pé káwa náà ó ṣe sùúrù tá a bá ń kírun náà. Yàrá alùkà rìsíkọ̀. Ọlọ́run ni láàmẹ̀sẹ̀ alùkà rìsíkọ̀. Ọlọ́run ní àwọn ọlọ́run ọba àbèrè àrísìkí kan kankan lọ́dọ̀ rẹ̀ làwọn afáàmì sọ fún wa wípé ìnà lọ́à tàkà kọ́ni tàkà fàlà bí rìsíkì máa ní takọ̀ ọ̀hún. Ọlọ́run ọba ó ti lọ dúró wípé téèyàn bá ti ṣe ẹ̀sìn tó yẹ kó sìn fún mi èmi náà máa fún ní jíjẹ àti mímu ọlọ́run láàánẹ́sì alukaris kan. láàánẹ́sì alukaris kan. ọlọ́ni àní béèrè lọ́wọ́ rẹ̀ riskon ọlọ́ni àbéèrè pé bóòlù ti fẹ́ jẹ bóòlù ti fẹ́ mu ọlọ́ni àbéèrè lọ́wọ́ rẹ̀ pé lẹ́yìn olẹ́ ó ti wà nù kọ́dà kọ́dà ọ̀rẹ́ lè ṣẹ́rìwù nìyí òfin ni òfin ẹ̀sìn òun ni sọ̀láàt ṣẹ́ríhù yàtọ̀ sí kọ́dàrú bó dẹ̀ pé ṣẹ́ríhù wà ní kọ́dàrú ni ṣùgbọ́n kọ́dàrú àti ẹ̀ òun kò sí iyèméjì ibẹ̀ yóò ṣẹlẹ̀ ni ṣùgbọ́n ṣẹ́ríhù ìwọ ló jì ó ṣẹlẹ̀ ọlọ́run gbé agbára yẹn sí ọ lọ́dọ̀ ìwọ ló jì ó ṣẹlẹ̀ ṣẹ̀ríà ni pé kó o kírun ọlọ́run fi agbára kó o kírun yẹn sí ọ lọ́dọ̀ tó o bá wá kí ṣùgbọ́n inú kọ́dàrú tó ń kó gbogbo ẹ̀ sínú ọlọ́run ti ṣètò rẹ̀ ó kí o ó kí o ọlọ́run sọ pé tó ń fún ọ ni ntọ́ jẹ ni ntọ́ mu ni ọlọ́run lánà sí alukarisikọ àìtó ọlọ́run ni máma torí àsìkì máa wá jẹ́ pé olófin wa máa wá máa ba ìrun jẹ́ ọ̀pọ̀lọpọ̀ alóńtorí àsìkì bá àrùn jẹ́ torí pé agbọ́jà kalẹ̀ torí pé a fẹ́ a fẹ́ tajà a fẹ́ dẹ́nìkan lò àwọn èèyàn ibi tó lágbára dé àti pa fóònù ní ẹlòmíì lára nígbà tó bá ń kírun ọ̀tọ̀ nígbà tó ṣe mistake o tó jẹ́ pé fóònù fi ṣe ìbẹ̀rẹ̀ ló mẹ́sàn-án yìí pé ah, ìgbà náà ìdóbi tí òfin pa fóònù ni pé lórí àrísìkì ni òjò pa fóònù pé wọ́n pe òun pé ọjà ti dé gẹ́gẹ́ ṣẹlẹ̀ so ni òjò pa fóònù torí àrísìkì ẹlòmíì kì í pé ó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn kan wà dáná pé torí arsik náà fi ṣe bẹ́ẹ̀ so kò yẹ kó wọn rí bẹ́ẹ̀ ká mọ̀ pé ọlọ́run ọba ti ṣe kí ni ó ti ṣètò rẹ̀ pàtàyàyà ọlọ́ni nahnu narzuku. lànà sàlùkàrí kan nahnu narzuku. ọlọ́ni àwa la máa ṣe ìjẹ àti ìmu àwa la máa ṣe fún ọ. ṣòbò wa náà ká máa gbà yí pé ìjẹ àti ìmu ọlọ́ni máa ṣe fún yàn. ṣùgbọ́n àwọn náà ojúṣe wa ni pé ká jọ́sìn fọlọ́run ṣùgbọ́n kákìjẹ àti múlẹ̀ fọlọ́fọlọ́ ni wọ́n ṣe kákàn máa gbìyànjú lórí wíwá ni tá a bá ń wá sọ ọlọ́run ní kẹ́ ẹ má wá rísìkì ṣùgbọ́n tẹ́ ẹ bá wá ń wá ọlọ́run ọba lóhun lò wọ́n máa ṣe fún yín tẹ́ ẹ bá wá ọlọ́run ọba lóhun ṣe fún yín kò lè fún yín láíláí so lágbára bẹ́ẹ̀ ṣùgbọ́n ìrun ọlọ́run request ẹ̀ lọ́dọ̀ yín ni pé ẹ gbọ́dọ̀ mọ̀ ṣe nam. wàlẹ̀ ákìbàtù tọkọ wá. ọlọ́run ni wàlẹ̀ ákìbàtù ọlọ́run fún ní alifu alam ákìbàtù lè kọ́ ni lọ́lọ́run ọlọ́run ní ti ń jẹ́ ákíbà gidi ti ń bẹ lọ́dọ̀ èmi ọlọ́run àlẹ́ ákíbà tún indala tó yẹ ló bá jẹ́ kèfèrí kò lẹ́yìn kò ní gbẹ̀yìn kegidi so kò ní ìgbẹ̀yìn kankan torí pé ìgbẹ̀yìn ẹtí gbẹ̀yìn yẹn bá ti jẹ́ ìyà kò ní nígbà tí ò ní ákíbà ni ọlọ́run bá wá ṣe mùsùlùmí tóun bá jẹ́ ẹni tó ṣe wípé ó sin ọlọ́run pé òun ní ẹ̀yìn ọlọ́run á pe tiẹ̀ ní àlẹ́ ákíbà tún ọlọ́run á ní ẹ̀yin dáadáa ẹ̀yin rere ẹ̀yin ìdùnnú ọlọ́run ní lè takuwa ọlọ́run ní fún ẹni tó bá bẹ̀rù ọlọ́run ni ẹ ń bá kírun ni ẹni tó bá ní àrísìkì kọ́ ló ní ìgbẹ̀yìn gidi tí ẹ̀ bá lárísìkì lásán tí ò kírun kò ní gbẹ̀yìn gidi ẹ ń jọ́sìn fọlọ́run ló ní ìgbẹ̀yìn gidi so ìdí ó dẹ̀ wúlò ń gbẹ̀yìn ó àtàwọn ẹ̀sìn yòókù lọ́ọ̀bì ni wàlẹ̀ ákìbátú. sọ ọlọ́run bá ní ìgbẹ̀yìn o. ìrọ̀lẹ́ àkìbàtà nínú mùtàkì so nínú àyà mi ọlọ́run ní àlẹ́ àkíbà lil muttaqin. wàlá àkíbà tó lil muttaqin. ọlọ́run ní ọlọ́run mú àwọn muttaqin wà ń bẹ̀ pé àwọn tó bá bẹ̀rù ọlọ́run ọba àwọn nìkan òun náà ni wọ́n jẹ́ ẹni tí ó ní ìgbẹ̀yìn dáadáa so káwọn náà bẹ̀rù ọlọ́run ìtọ́pẹ̀ ní bẹ̀rù ọlọ́run náà ni pé tófin ọlọ́run bá ti déwájú èèyàn báyìí kéèyàn ó fi gbogbo nǹkan lẹ̀ kọ́ lọ sòfin ọlọ́run ìtọ́pẹ̀ ní bẹ̀rù ọlọ́run náà nù so kéèyàn máa wò pé ah ẹni tó jẹ́ pé ó lè pa mí lójú ẹsẹ̀ báyìí ló ń pè mí pé kí n wá lọ kírun kéèyàn ó dẹ̀ lọ máa ṣe ìtọ́lọ́ bá ní kéèyàn ó ṣe kéèyàn ó sì máa ṣe bẹ́ẹ̀ ìtọ́pẹ̀ ní bẹ̀rù ọlọ́run kọ́lọ́n kó fẹ́ni kọ̀ọ̀kan wa kó tó bá ṣàlékún ẹ̀ náà. وقالوا لولا يأتينا بآية من ربه نعم ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó wá ń ṣàlàyé fún wa ní àyà tí ó tẹ̀lé kí ọlọ́run bá ń ṣàlàyé fún wa ní àyà tó tẹ̀lé òun náà ni nípa àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí ọ̀rọ̀ wo ni ó ń jáde ní ẹnu wọn ọlọ́run bọ̀ kí nǹkan tí máa ṣẹlẹ̀ sí àwọn kèfèrí kó máa ṣẹlẹ̀ sí wa bó tilẹ̀ jẹ́ pé a máa ṣẹlẹ̀ sí ẹnì kọ̀ọ̀kan wa náà so bẹ̀tẹ̀ àkọ́kọ́ ka nǹkan tí máa ṣẹlẹ̀ sí àwọn kèfèrí. a wàá sọ ọ̀nà tí máa ń gbà á ṣẹlẹ̀ sí ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́ni wà kọ́ lu. wàkàlù lọ́la tí nàbì àyà ti mú wá gbé. ọlọ́ni àwọn tí wọ́n jẹ́ kèfèrí ọ̀rọ̀ tí wọ́n sọ fànàbí wọ́n lọ láúlá láúlá yẹn wà fún tadid èrò ni wọ́n ń sọ fànàbí pé wà ànábì tó bá fẹ́ ká gbà fún ọ ó yà á mú wá fún wa ni o. bí àyà tí ń wọ́n ní láwùlà àyà sànàbí yóò lè mú wá fún wa ni bí àyà tí ń mi rọ́bì yìí ó yẹ ká lè rí mújísà àwọn èèyàn láìkì mírèkù so lára nǹkan tí àwọn èèyàn tí wọ́n fi ń jẹ àwọn èèyàn lórílẹ̀ ayé lónìí òun náà ni pé mireku a sì rí mírèkù ọ̀hún kankan náà so àwọn èèyàn kan máa sọ pé ìbẹ ìbẹ ìbẹ náà ni so àwọn èèyàn fi ń ta àwọn èèyàn jẹ bí àwọn tí èsè mùsùlùmí ti fi ń ta àwọn èèyàn jẹ bẹ́ẹ̀ làwọn tán jẹ́ àwọn tí mùsùlùmí wọn náà gbà tí ò gbára mú bẹ́ẹ̀ làwọn náà fi ń ta àwọn èèyàn jẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lórí ayé lónìí ó lè jẹ́ àáfàá yóò máa ta àwọn èèyàn jẹ látara pé òun fẹ́ jẹun lára wọn yóò dẹ̀ máa ta wọ́n jẹ sọ a gbọ́dọ̀ máa tan àwọn èèyàn jẹ ẹ rí àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí ní tí sọ ni pé kí wọ́n dáná bí o lè mú. ọ̀pọ̀ ló lọ́wọ́ wọ́n ní kí ló dáná bí ò lè mú mírèkù wá láti ọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ ẹ̀rí kọ̀dí ankaru ayatalẹ̀ ayat ẹ̀rí wàmùjízatalẹ̀ mùjízat ẹ̀rí kùránì tó jẹ́ pé òun gẹ́gẹ́ ní ó jẹ́ àmì tó ju gbogbo àmì lọ tánà bí mú wá fún wọn ọ̀hún àgbà wọn kà sí kùránì làmì tó ga jù tọ́lọ́wọ́n bá fa nàbì torí pé òun nìkan ni àmì tó jẹ́ pé nǹkan kan ò ní í jẹ lára rẹ̀ tí ó fi díjọ́ gbé dàkẹ́ àmọ́ ọlọ́run fa nàbì láwọn àmì míì ọlọ́run jẹ́ kí ìṣìkọ́ ọkùnrin kan máa rí kí òṣùpá ọlá sí méjìlá lójú sánmà tí abala kan sì wá sí ilẹ̀ ẹlẹ̀ tí àwọn kèbèrè sì fojú wọn rí báyìí nígbàrá mi bẹ̀ láyé ara àmì ànábì ni ọlọ́run jẹ́ kí àwọn òkúta wẹ́rẹ́ kó má ṣe subhanallah lọ́wọ́ ànábì ara àmì ànábì ni ọlọ́run ọba jẹ́ kí ọwọ́ ànábì kó máa yọ omi báyìí tí gbogbo àwọn sọ̀hábà bíi one thousand six hundred tí wọ́n dẹ̀ sàlùwàlà ń bẹ̀ tí wọ́n dẹ̀ tún mú ń bẹ̀ tí wọ́n dẹ̀ tún gbomi bẹ̀ ara àwọn mùjíza ànábì ni ṣùgbọ́n nìkọ̀ọ̀kan wa yìí ṣàwárí yùn àwọn tó wà bẹ́ẹ̀ lánàbì ni wọ́n rí kí lọ́lọ́run ṣẹ́kù fáwa ó kùránì so kùránì lọ́lọ́run ṣe ní mùjísà tó ga ju gbogbo mùjísà lọ ọ̀pá musa ta lórí inú wa nísìn ọlọ́run bá tún wá jẹ́ pé ìwé àwọn musa gbogbo ìwé àwọn táwọn àwọn musa ni àwọn isa ni gbogbo àwọn ànábì ọlọ́run gbogbo ojú ọmọ pápá yẹn yẹ gbogbo ẹ̀ ọlọ́run bá ń jẹ́ lọ ọlọ́run ní já ànàbí yún nàbí lè àyà ti fàn sọ̀rọ̀ lọ. ọlọ́run ní gbogbo àwọn ànábì ọlọ́run tó ṣáájú lọ ni wọ́n wá tí wọ́n mú àwọn àmì wá kódà tó fáwọn náà níwèé ṣùgbọ́n ọlọ́run ọba ní ìwé tí wọn ò ní sẹ́kù. wọ́n jí tàlẹ́ bí kìtàlẹ́ kọ́ ìrìnnà sọ ibi ọlọ́run wa fún ànábì ànábì wa mú ìwé wa kùránì lọ́lọ́run bá fànábì gẹ́rì mú sọ̀rọ̀ mi kùránì lọ́lọ́run fànábì yìí ó gẹ́rì mú sọ̀rọ̀ mi kùránì tiẹ̀ pé mújísà rẹ̀ mírẹ́kù rẹ̀ ò lè tán láíláí yóò máa lọ ni yóò máa lọ ni títàlì kí á mọ́ fi dé sùkúránì yẹn náà àtúmọ̀ kànjọ́ gbin alikiyama. àyà tó kó lamà tọ́ láti má dájú dodo. àwọn àyà kùránì gbogbo bí táìmù ti wulẹ̀ kọ́ máa pẹ́ lórí ẹ̀tọ́ bó tilẹ̀ kọ́ máa pẹ́ lórí ẹ̀tọ́ téèyàn bá tún tún gbọ́ tába ti tẹ̀sí nǹkan délé náà tún lọ gbọ́ tẹ̀sí rì mí lẹ́gbẹ́ àyà náà wọ́n bá tún túmọ̀ yóò dẹ̀ tún máa rí pé àyà yóò tún máa tuntun sí lójú ẹ̀ nìyẹn bọ́lá wọn bá ti ṣe kùránì nìyẹn àmì ọlọ́run yóò máa tuntun ni ihun tí ò yé wa ń bẹ̀ tẹ́ yóò sì tún máa yéèyàn ẹ̀ tí bá ń ka ọ̀rọ̀ yẹn wọ́n mọ̀ pé àwọn afẹ́ẹ̀dù ti ṣáájú lọ wọ́n ti kọ nǹkan nípa kùránì àwọn tó ń dé nìyí sí wọ́n tún kọ nǹkan náà wọ́n tó ṣáájú lò kọ́ wọ́n tún kọ́ àwọn kan tó ń bọ̀ lẹ́yìn tó tún máa kọ nǹkan parẹ́ àìmọye nǹkan yóò kàn ṣẹlẹ̀ láyé àwọn afọ́bà wò pé ah, kò lè kọjá nu kùránì wọ́n dẹ̀ wà lọ wọ́n dẹ̀ bá ń bẹ̀. so àwọn ẹni ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n inú kura ni wọ́n padà wá lọ wọ́n wà tó wà nígbà ó ní bíi àwọn ará àti sọ wípé a bá ń lò so ìgbà tá a lò ní so òun náà ni pé àmì ni tó tóbi ni ọba gbé wá wá lò ní mùsùlùmí àwa ní ntọ́rọ mùsùlùmí kàn lọ lé kéńkó lọ ọmọ kùránì kọ ọmọ tó bá sì ti mọ jí láàárọ̀ kó ka díẹ̀ bẹ́ẹ̀ kó ní kọlọ ọmọ ọmọ bùkátà rẹ ó ti tán ó nídìí kó o máa wàhálà kó o máa dààmú káàkiri ẹni náà máa dààmú káàkiri kò síbi tí ò ní lọ gbàdúrà kò síbi tí ò ní lọ ṣe kíní. orí òkè ló ti mọ̀ tán. gbogbo nǹkan padà yẹyẹ ni ọmọ wa káàkiri tọ́lọ́ dẹ̀ fún ní nǹkan tí ó jẹ fọkànbalẹ̀ fún yóò tún á máa wá nǹkan míì kó o kàn máa ṣẹ̀sìn rẹ kó o máa bẹ́sìn ẹ lọ ní ìgbésí ayé rẹ kó o máa lọ ibi tó ti ń tajà tó ti ń jẹ tó ti ń mu kó o sì máa bẹ́sìn ẹ lọ kó o ra máa lọ léèké kó o máa mọ̀ sí kó o máa mọ̀ pa ẹ̀sìn ẹ sí kó o ra máa lọ ìgbésí ayé ẹ lọ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀rú lòdùn àwọn wá oníṣìṣì kan káàkiri ah, àfẹ ẹ bá wá nǹkan ẹ bá wá nǹkan ẹ bá wá nǹkan ah, ìgbà yìí o kò kò kò gbámú. so látara bẹ́ẹ̀ àdúrà lórí wọn yẹn pé àpá kan ní sọ fún ọ pé àdúrà kan nìyẹn o káwa tó ń rí o káwa lánàá bí mi ṣe lọ máa ṣe lé ó tán tó lè bẹ́ẹ̀ lọ́wọ́ àfáànù. so lọ́kàrà bẹ́ẹ̀ ká má máa dààmú ara wa àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí wọ́n ti ń dààmú ara wọn nìyẹn. ọ̀tà so ẹ rí àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí nítorí kí wọ́n sọ bẹ́ẹ̀ àwọn àfa sọ bí kí ló dé kí wọ́n sọ bẹ́ẹ̀ gbàtí kúránì dọ́dọ̀ wọn ọlọ́run ọba ṣàlàyé fún wọn gbàtí kúránì dé wọn wá wò pé àwọn fẹ́ fọ́ọ̀tì kúránì wọn tiraka ẹ̀rí wọn tiraka pé ọlọ́run ẹ lọ múlù rẹ̀ wá wọn ò rí mú wá ọlọ́run ẹ mú àyà mẹ́wàá wá wọn ò rí mú wá ọlọ́run ẹ lọ mú súrà kan wá wọn ò rí mú wá àwọn àfáàní ọlọ́run tún ní kí wọ́n mú sẹ́ńtẹ̀nsì kan wá single sentence bí ṣéyìn lọ́lọ́run pé ṣéyìn wọ́n ní in. lọ́lọ́run bá pè bẹ́ẹ̀ òní pé sẹ́ńtẹ́ǹsì kan ẹ lọ́ mu wa ń rí wa bàtà wọn rí báwọn ò lè rí mu wa àwọn òpè tòwó járí àmì tá a fojú rí báyìí eléyìí ọ̀rọ̀ ni tá a máa àmọ́ bá ti fẹ́ mu wa a fẹ́ rí àmì tá a fojú rí kí ni kí wọ́n fẹ́ gbà náà. wàkọ̀ọ̀rọ̀ láwọn ará àti àjò ara àti ọlọ́run tẹ́ bá lè mú ááyà kan ṣoṣo wá látọ̀dọ̀ ọlọ́run ọba so ááyà kan ṣoṣo ọlọ́run tẹ́ bá lè mú wá so ááyà kan yóò dẹ̀ máa ní sẹ́ńtẹ́ǹsì kan ọlọ́run ní pé wọn ò lè rí mu wá so gbogbo àwọn kan wọ̀nyí àwọn tán jẹ́ àwọn kèfèrí ọlọ́run ni wọn ò rí mu wá nígbà tí wọn wàá rí mu wá wọn ò rí ìtọ́lá ọba sọ̀kalẹ̀ fáànà bíi wọn ò rí inú rẹ̀ mú wá wọ́n challenge ẹ̀ tì wọn ò rí ṣe gbàdúrà wàá rí ṣe rán kí ló dé tí fún wa láwọn àmì tá a máa jẹ́ pé a máa à tẹ́lẹ̀ náà mo rí pé kí n tí mò ń rí gangan ọ̀dọ̀ ọlọ́run àná bíi tiwọn ọlọ́run sọ fún wa kí sọ náà. ọ̀pọ̀lọpọ̀ láwùlá yà tí lẹ́yìn láyà tí àwọn kèfèrí ń sọ wípé kí ló dé tànà bí òtí ẹ lè fún wa àwọn àmì àfojúrí látọ̀dọ̀ ọlọ́run tá a máa rí àwọn àmì tá a máa fojú rí báyìí kí ló dé tí ò lè fún wa ní àwọn àmì yẹn ọlọ́wà ní kí ni. àlàntà tí ń bayyina tó máa bí sókè òwúrà. ọlọ́ni awàlàmùtà tìhìm bayyina tó ń. ọlọ́ni bayyina tó ń lárúkọ kùránì náà nìyẹn. ọlọ́ni awàlàmùtà tí ń bayyina. ọlọ́ni ẹ̀rí tó fojú hàn nípa àwọn ìwé tó ti ṣáájú lọ awàlàmùtà tìhìm ọlọ́ni sì ò ti wá bá wọn yìí ọlọ́run ọba sọ fún wa nínú kùránì ìtẹ́ díẹ̀ nínú àwọn àtàn tó ti ṣáájú lọ tí ẹ̀ẹ́dẹ́gbẹ́gbá náà bí máa kọ òde máa kà ọlọ́run dẹ̀ ń sọ̀kalẹ̀ fún ìtàn tó ti ṣáájú lọ ó sọ ìtàn ádámà níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ó sọ fún ó sọ ti núhù fún ó sọ ti gbogbo àwọn ànábì ọlọ́run tó ṣáájú lọ ó sọ fún ó sọ àwọn ìjọ díẹ̀ ó sọ fún ọlọ́run bá sọ eléyìí ó tún sọ gbogbo àlámọ̀rí ilé ayé ọlọ́run bá sọ bẹ́ẹ̀ ibi tí ò yí ọmọ èèyàn ọlọ́run sọ bẹ́ẹ̀ ibi tí wọ́n ọmọ èèyàn gan ti wá ọlọ́run bá ṣàlàyé ibi tó ti wá tó o bá wà nù ìyá rẹ ọlọ́run tún ṣàlàyé àwọn dókítà dé lónìí wọn ò takò dọ́lọ́run bá sọ sínú kùránì ọlọ́run ṣàlàyé bẹ́ẹ̀ kálukú ti lo ìgbésí ayé nù ìyá rẹ̀ tó bá délé ayé ọlọ́run bá ṣàlàyé gbogbo bílé ayé ti jẹ́ tá a bá tún kúrò nílé ayé ọlọ́run ṣàlàyé gbogbo bí sàárè ti jẹ́ tó bá ní ìbílẹ̀ àlìkíyàmà ọlọ́run ṣàlàyé gbogbo ẹ̀ láti wọnú àlìjẹ́ náà ọlọ́run á ní báyìí náà tún gbogbo tí àwọn tó ṣáájú lọ. ọlọ́run ní gbogbo tí ń jẹ́ ẹ̀rí tí ń bẹ nínú àwọn òwe tó ti ṣáájú lọ ọlọ́run ṣebú ti wá dé bá wọn eléyìí gan tó lọ́tọ̀ ìgbà tí ìwé kan bá wá tó fìdí gbogbo tó ti ṣẹlẹ̀ síwájú múlẹ̀ ẹ̀yàn kí ló tún wá kù kéèyàn wá ní ẹ̀ ntí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ni òun fẹ́ kàn fẹ́ rí àmì kí láàmì kan fẹ́ rí bíi kí igi kó wá kó wá sọ pé ìwọ lòdì sí ọlọ́run ìdí ọlọ́run fẹ́ rí nù pé kíkí ni kí àwọn màláìkà ọmọ sọ̀kalẹ̀ láti sánmà kí wọ́n ní eléyìí lòdì sí ọlọ́run <laughs> so ó ní tó wọn wá nù tí ọlọ́run dẹ̀ fún ni pé gbogbo ohun tó fi lè mọ̀ wípé evidence tí ó fi mọ̀ wípé ìwé yìí o àwọn ọ̀rọ̀ tó ti ṣáájú lọ mùsọ́dì kan lè máa bẹ́ẹ̀ náà gbogbo ohun ń bẹ níwájú ló sọ òdodo tí ń bẹ́ẹ̀ fún wa ó tún wá ṣàfikún ìdí òdùsẹ̀lẹ̀ pátá yanyan eléyìí ti tó ní mùjíza ọmọ ìyàwó ló wọn ọ̀fẹ́ eléyìí ọwọ́ alẹ́ òun tó wá wá nǹkan mi sẹ́ni pé nǹkan mi ló tó ń wá wọn sòkè bẹ́ẹ̀ bá àwọn kèfèrí fẹ́ gbà ọlọ́run bá wá sọ fún wa wípé ẹ̀rí o awalam taatihim. awalam taatihim bayyinatu ma fi suhufil ula. ọlọ́ni bayyinatu ma fi suhufil ula ọlọ́ni àwíjàre tí ń bẹ nínú suhufil ula ọlọ́ni ṣe kò ti wá jẹ́ nǹkan tó ṣe pé ó ti wá bá wọn nínú àyà míì ọlọ́ni awalam yakfihim anna anzalna ọlọ́run ní ṣé kò ti tó wọn ni pé àwa ọlọ́run ọba aṣọ kùránì kalẹ̀ fànàbí ó ti tó yẹn kùránì nìkan ti tó yẹn ju pé kéde tó wọn wá nǹkan mi lọ ní ẹ̀yìn kùránì sọ ọlọ́run bá ń ṣàlàyé fún wa ń bì káwa náà ó jẹ́ kí kùránì ò tó wa ẹ̀yìn tí kùránì ọba ti tó kò sí tó fẹ́ tó láyé yóò máa wàhálà káàkiri yóò máa dààmú káàkiri ni ọlọ́run jẹ́ kí alukùránì ọlọ́run jẹ́ ó tó ẹnì kọ̀ọ̀kan wa. Àmín. ولو أنا أهلكناهم بعذاب من قبله ọlọ́wọ́ bá wá ń ṣàlàyé fún wa pé wàláwó aná àhàlàkìná ohun. wàláwó aná àhàlàkìná ohun ní àdàbí ọlọ́wọ́ bá ń ṣàlàyé fún wa wípé àwọn ọlọ́run ọba láwọ àná kápẹ́ àwọn ọlọ́run ọba àhàlàkìnà òm kálá bá ti pa àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí rẹ́ sọ kálá ti pa àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí rẹ́ bí àdáàbìn tá a fìyà jẹ wọ́n tá a wá ìbàdàn afẹ́ fìyà jẹ wọ́n àwa pa wọ́n rẹ́ ní kọ́bílì yìí síwájú ká tó rán ànábì iṣẹ́ ká ní ká tó rán ànábì iṣẹ́ òun la bá ti wá jẹ́ pé a ti pa àwọn kèfèrí rẹ́ so tá àjẹ kánàbí òde tí wọ́n kú sórí ìmọ̀ ẹsẹ̀ ẹbọ sọ tí wọ́n àti ìfànàbí níwèé tá àrànàbí tá àmúwèé wá kí ni wọ́n sọ ọlọ́run níbi. ọ̀lú rọ̀bànà lọ́wọ́dà ọ̀sọ̀tà ilẹ̀ ìrọ̀sọ́lá. ọlọ́run tó bá wà níjọ́ gbẹ̀ndé àkìyàmà ẹ̀rí gbọ́dọ̀ tí wọ́n jáde lẹ́nu wa òun náà ní wípé ọlọ́run. rọ̀bànà lọ́wọ́dà ọ̀sọ̀tà ilẹ̀ ìrọ̀sọ́lá. ọlọ́run ọba dẹ̀ wá ọba jíṣẹ́ sí wa ká lọ́ọ́ bá ló jíṣẹ́ sí wa ní òun jíṣẹ́ sí wa ni òjíṣẹ́ láti rán sí wọn o ni wọ́n gbà wọn. àwọn èèyàn tí ọlọ́run bá sọ kùránì kalẹ̀ ó ní à ó fún wa ní tí ó tó wa ní ọlọ́run fún yín ní tí ó tó yín o sọ ọlọ́run ní ní tí wọ́n máa sọ jáde lálẹ́ wọn. bàrà àdáwọlá àwùsá ìta ilẹ̀ ìnà ọ̀ṣọ́lá. mo ní ìwọ ọlọ́run ọba kálọ̀ ọba ti rán ìránṣẹ́ kan kálọ̀ ọba ti rán sí wa ni kálọ̀ ọba ti rán òjìṣẹ́ ọlọ́run ọba sí wa ọ̀rọ̀ tí wọ́n sọ láti kí amọ̀ kí wọ́n láwọn ṣe. fàlà tábì àáyá ti tàbí wọn kọ́ni. wọ́n ní àbá ti tẹ̀lé gbogbo àmì rẹ ọ̀rọ̀ inú kùránì rẹ yẹn ọ̀rọ̀ tó ṣiṣẹ́ ọlọ́run ọba yẹn bá ń sọ àbájẹ́ ti tẹ̀lé so mi n kọ́ bìlí. min qabli an nadilla wa wọ́n ní àbá ti tẹ̀lé ọ̀rọ̀ yẹn min qabli an nazilla kódó di wípé a wà á di ẹni yẹpẹrẹ tá a wá dì í níjọ́ gbẹ̀dà kìámà wànákzá ká tó wá di ẹni ìdójútì tá a dì í ti sọ táwọn kẹfìrí ọmọ asọ lẹ́yìn níjọ́ kìámà ọlọ́run á ní pé ìníjẹ́ kẹ́ ẹ yẹn jọ́ gbẹ̀dà kìámà làwọn afáàbí sọ fún wa pé dandan ni kìámù lè wújà òní pé kọ́lọ́run ọba ó gbé àwíjàre kó gbé lórí èèyàn pé wọ́n jíṣẹ́ fún ọ àbí wọn ò jíṣẹ́ fún ọ ṣé ìwọ gan mọ̀ pé kúra ní òdodo ni àbí èso òdodo ọmọ èèyàn ó sì sọ bẹ́ẹ̀ pé ẹni tí wọ́n bá jíṣẹ́ fún kò sí lálùkì àmọ́ yóò ní bẹ́ẹ̀ ni wọ́n jíṣẹ́ fún mi mo mọ̀ pé òdodo ni yóò tún wá sí ìṣẹ̀fẹ́ máa wá wà wí ṣùgbọ́n ọlọ́run ṣe àjẹun padà kí n sáré lọ ṣe ọlọ́run ni kò ṣe túnṣe mọ́ so olóbi jẹ́ pé àdìsí ta fẹ́ kà fún wa yìí Abu Sa'id al-Khudri òun náà ni ó gba àdìsí náà wá ó ní yàtájú alàláyé tààlà yàwùmálìkìyà mátìsálà sàtún àwọn èèyàn mẹ́ta níjọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyàmà wọ́n mú àwíjàre wá fún ọlọ́run wọ́n máa mú ẹ́fídẹ́ǹsì wá ta ni ẹni náà àlẹ́ áálíkù fèlè fátẹ́rọ́tì ẹ̀ẹ́dẹ́ jẹ́ wípé nígbà táwọn ẹbí ọlọ́run bá kankan ò sí ìgbà náà ló kú bàbá ẹbí ọlọ́run bá kankan ò sí yakul yóò ní lam ya àti ní rọ̀ṣùlù ah, ọlọ́run òjíṣẹ́ kankan wà á bẹ́ mi wà ilá kúntù àtúwà àkálìkì kàlákà tó kú ìṣọ́ra bàbá wa bá mi ni ah, èmi ni màá tẹ̀lé òjíṣẹ́ ọlọ́run yẹn jù nígbà wo ti rí pé ọ̀rọ̀ àríkè àmọ̀ tóbi bọ́mọ yẹn ti máa ń ṣe nu ọ̀rọ̀ èèyàn kò sí promise tí o lè promise nígbà tí o bá ti dá fún so ṣùgbọ́n bá dá fún tán yóò gba gbogbo promise to promise so ànábì wa ka áyà yìí pé yóò sọ yìí pé láwùlá àrísàlítà ilẹ̀ iná. ó ànábì ka áyà yẹn pé ẹni yẹn yóò sọ bẹ́ẹ̀ ìgbà tó bẹ́ẹ̀ ṣe tó lè gbèsè ayé sí ìgbà tí ò sáni bí ọlọ́run kankan ìgbà náà ló ló gbèsè ayé ọlọ́run wa mú sọ́dọ̀ láàrin ìgbà náà tó bá jẹ́ bí dàrí kíá wọn yóò fi sẹ̀rí ẹbí kejì wàlùmọ̀gbìlúbù àlá ákìlì yìí òun náà lẹ́nu tó ṣe wípé làákàyè rẹ̀ ọlọ́run ọba jẹ́ kó mọ̀ pé nígbà tó wà láyé so yakuru ah yóò ní wọ́n lọ lámtẹ́jì alẹ́ akọlànà ọlọ́run ò fún mi ní làákàyè ni àǹtẹ́fẹ́ obì yìí tí màá fi ṣàǹfààní ìwọ̀n agbọ́ wà níbi ọlọ́run ìwọ̀n anítẹ̀wé kò sí ní bẹ̀rẹ̀ ní lábílẹ̀ gbọ́ òun náà ti sọ bẹ́ẹ̀ wàyàkúrú sọ bí yù ọmọ èké tó yẹ pé ọmọ èké ló kú olóòní kúntù sọ̀gí ìrànlá áàkìl yóò ní ọlọ́run ọmọ èké tí mo jẹ́ ni tí ilé ṣe làákàyè tí ebi mo bá lọ dàgbàlagbà ni iṣẹ́ yìí iṣẹ́ ìṣe ní ẹ̀mọ́ ẹ̀ṣẹ́ ìròyìn sọ pé lòdò ni iṣẹ́ bẹ́ẹ̀ kí n gbani yóò sọ bẹ́ẹ̀ ẹ̀rí wọn ní fàtórí fáwọn làhùn náà rún ọlọ́wọ́ wà ní iná yóò wà gbé iná báyìí wàyí kọ́ọ̀lù làwọn òdìkùlù à ọlọ́ni ẹ̀ máa wọ bẹ̀ ẹ̀ máa wọ bẹ̀ wọ́n ní fàyẹ̀dìkúlù a máa ń kánà fi ilmi láì ta'ala anahu sa'id. ẹ bá bàbá yẹ pé nínú ìmọ̀ ọlọ́run ti mọ̀ pé eléyìí olóríire ni táwọn ẹbí ọlọ́run bàbá bá yọ gbà so kì í gbogbo ẹni bá ń promise náà ní efo fi ni promise àwọn èèyàn dáadáa wà tọ́lọ́run ọba dà tí wọ́n máa ń ṣe dáadáa so àwọn tó wá gbọ́dọ̀ tó wá ká wọn sí èèyàn dáadáa tó gbé dáadáa ló kádàrá mọ́ wọn ló gbèdùkù pẹ̀lú wọn irú àwọn ẹni bẹ́ẹ̀ àwọn ni wọ́n máa wọnú náà yẹn so ṣùgbọ́n wàyẹ́bù kọ́ máa fi ilmi yìí àná òṣèké so ó wá máa ṣẹ́kù àwọn àṣẹ àwọn àwọn náà lọ ṣé bá náà lèèyàn máa pààyàn láṣẹ tí ènìyàn kan máa tẹ̀lé náà ni so ẹ̀yẹ́ tí àkọ́kọ́ wo pé kí ló fẹ́ ṣẹlẹ̀ tí ọ̀bá tẹ̀lé <laughs> so ẹlòmíràn ò sọ bẹ́ẹ̀ so ọlọ́run bá yóò wá àwọn tó wọnú àlìjẹ́nà yẹn yóò àwọn tó wọnú náà yẹn lọ́ba yẹn yóò máa di àlìjẹ́nà fún wa. àwọn ẹ̀rọ ọlọ́run aṣọ báwọn tí ọ̀wá wọ bẹ̀ pé yóò ní àṣẹ́yìntún àlìyáwó òní yìí gẹ́gẹ́ ẹ̀yìn yìí ẹ̀yìn apá ẹ̀mí ọlọ́run fàkẹ́yìn fàbí rúṣù nìyí tó jíṣẹ́ èmi bá wá wá gẹ̀ẹ́sẹ̀ wà ní ìyàpá rẹ̀ èmi gẹ́gẹ́ mo dúpẹ́ yín láti ẹ̀mí gẹ́gẹ́ lọ́mọ lọ́rùn mi gẹ́gẹ́ tẹ́ ẹ̀ lọ́yìn èmi mo ní ẹ̀sìn nǹkan ìbí ẹ̀sìn kọ́ wá jẹ́ pé ojú mọ́ wá rán so lọ́wọ́ agbáyín sẹ́wàá ṣe láwọn àtàwọ̀kù kí wọ́n bá agbáyín sẹ́wàá ṣe bẹ́ẹ̀ so àdìsí tó ní àlàáfíà ni tí sinamu rẹ̀ ní àlàáfíà púpọ̀ so látara bẹ́ẹ̀ òun náà ní wípé àwọn ènìyàn wọ́n máa wá excuse so àwọn tó bá jẹ́ pé ànábí ọlọ́run bò bá bá wọn láyé bí ọ̀rọ̀ tí wọ́n ó ti yí ní lálẹ́ kìámà ṣùgbọ́n àwọn tẹ́gbàdàbí ọlọ́run bá bá bá láyé àwọn ò ní excuse kankan ọlọ́run sọ pé tálákà bá lọ pa àwọn ará mẹ́kà rẹ̀ síwájú kánàbí ò tó dé ni. alákìlá òun bí àdáàbì mi gọ̀míhù mi ń kọ́bùlì yìí ẹni pé mi ń kọ́bùlì muhammadu síwájú ànábì síwájú mi ń kọ́bùlì ìrìsàlì muhammadu wà mi ń kọ́bùlì ìnzàlì kìtà síwájú ká tó rán ànábì iṣẹ́ síwájú ká tó sọ kùránì kalẹ̀ ọlọ́ni tí wọ́n sọ lálùkì àmọ́. lọ́kọ̀ọ́rù ọ̀bàdà láwùlà àrùsálùkà ilẹ̀ ìlà rọ̀ṣọ́lá. ọlọ́ni gbólóhùn tí ó jáde lẹ́nu wa òun náà ni pé ìwọ ọlọ́run kálọ̀ ọba ó jìṣẹ́ sí wa ni a ti tẹ̀lé jù àwọn alátẹ̀lé jù. àyà ti kàwé òyìnbó bẹ̀rẹ̀ àyìnbó lọ́wọ́ á tẹ̀lé àwọn àmì rẹ ní kọ́bílì anadilla síwájú ká wá di ẹni yẹpẹrẹ níjọ́ gbèǹde alikiyama yìí síwájú ká di ẹni tó ṣe wípé ó ń di ẹni tó ṣe wípé wá rí àdójútì níjọ́ gbèǹde alikiyama náà àwọn àparí lónìí náà. ló ń mú táwọn bèsè fata fàṣọ. ọlọ́ba wa ń ṣàlàyé fún wa wípé ẹ̀yin kèfèrí ọlọ́run bá ti ní pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ kèfèrí àti ránà bí ọlọ́run bá sí yín àti sọ̀rọ̀ kalẹ̀ fún yín kìyàmù ní ujà ó ti ṣe kí ni ó ó ti wà lórí yín tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alikiyama gbólóhùn tá a sọ yìí ẹ̀yin ò lè sọ mọ́ ti yín láéláé ọlọ́wà ní kánà bí ó sọ fún wa tí wọn ò bá wá gbà. òun ló ń mú dára bí sóun fẹ́tà wà fẹ́ sóun. gbogbo yín lẹ́yọ kọ̀ọ̀kan kúlù gbogbo ọmọ èèyàn tí ń bẹ láyé kúlù gbogbo ọmọ ènìyàn tí ń bẹ láyé gbogbo wọn ń retí nǹkan kan lọ́dọ̀ musulumi àwa tá a mùsùlùmí kí ni retí lọ́dọ̀ gbàdá bá sí náà dáadáa a retí dáadáa àwọn so wọ́n tún ń retí wípé ìdàlí usna yáyè so ọlọ́run mi bá su tọ̀rọ̀. ọlọ́run ní ẹ̀yin kèfèrí ẹ mọ̀ pé bí ẹ bá ń retí nǹkan kan nípa tàwa mùsùlùmí ìkànnù nǹkan méjì lẹ́ ń retí àwa tá a bá wá bá yín jà inú kárí nǹkan ogun yín kó kára ń fà níbẹ̀ tí àbá wa rí nǹkan ogun kó kẹtì ẹ wá náà kẹ wá kẹ wá pa wá kẹ ṣe wá léṣe kẹ ẹ bá tún wá pa wá àtúnlọ náà àlùjánnà. ونحن نتربص بكم أن يصيبكم الله بعذاب من عنده. àwa ń tiwa sí ni n táwa ń retí fún yín ni pé inú kíyà ọlọ́run ó jẹ yín láyé ń bì kó ló jẹ yín láyé kíá. ìròyìn yìí àdìgbọ́n àwọn ọmọ mú àwa ká fi àjẹyìn dáadáa láyé ń bì kọ́lẹ́ pé àwọn alákọ̀ọ́kọ́ fi àjẹyìn tá fi àjẹyìn tá a wí nìyí tá a gba gbogbo dúkìá yín lẹ́yìn wá gbà náà ẹ̀ tún á lọ jìyà bàtà ńlá máa ẹ̀yin náà máa retí ẹ̀bí àjọ máa retí tí ó bá ṣẹlẹ̀ sí wa máa bìsọ. àwọn náà retí tí ó máa ṣẹlẹ̀ ọlọ́wọ́ aṣọ ọ̀nà ayé náà pé ó lò ó lò. gbogbo wa là ń retí à ń retí nǹkan kan lọ́dọ̀ Ọlọ́run mùmìnì ń retí nǹkan lọ́dọ̀ Ọlọ́run kèfèrí ń retí nǹkan lọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n tí mùmìnì mọ̀ náà ni pé dáadáa ni retí lọ́dọ̀ Ọlọ́run kọ́ ló ń ṣe dára fẹ́ni kọ̀ọ̀kan wa kèfèrí ń ti retí lọ́dọ̀ Ọlọ́run tó mọ̀ pé yíyà ni tí ò sí èméjì bẹ́ẹ̀ ọ̀hún fàtàrọ̀ bàṣù. fàtàrọ̀ gbogbo wa ẹja ọya ẹ̀yin náà máa retí ẹja máa retí ẹja máa retí fàtàrọ̀ bàṣù ẹ̀yin náà máa retí yóò ṣẹlẹ̀ sí náà fasata alamuna. fasata alamuna mani asahabu sirati sabi wàlúù tada. ọlọ́ni fasata alamuna ọlọ́ni ẹ̀yin kẹfìrí ẹ̀ ń bọ̀ wá mà mani ta gẹ́gẹ́ ló ní ojú ọ̀nà tọ́lọ́hún ta lẹni tó ní ojú ọ̀nà tọ́lọ́hún ẹ̀ ń bọ̀ wá mà wọ́n mọ̀ ní ìtajà ta lẹni tó wà lójú ọ̀nà tó mọ̀nà ẹ̀ ń bọ̀ wá mà tó ẹ ẹ ẹsẹ̀ yìí wà lẹ́gbẹ́ ẹ̀ mọ́ ní ìsìn ṣùgbọ́n ọlọ́run bó jẹ ẹ̀ mà láyé tó bá àwọn mùsùlùmí ó borí yìí ntẹ́ ń retí yẹn ni bá àwọn mùsùlùmí ó borí yìí ẹ̀ mà láyé tẹ́ ẹ̀ bá tún gbà tẹ́ ẹ kú ẹ̀ mà nù sàárè ẹ tún mọ gbangba tá a lè kí ma ẹ tún bá dé nínú náà so ẹ bọ wa mọ mẹni asa. ọlọ́ni àwọn kèfèrí kánàbí wọn sọ fún wa pé wọ́n ń bọ̀ wá ma ẹni tó possess ẹni tó ní ojú ọ̀nà gidi àsẹ̀wìn yìí ìdánwò ní ojú ọ̀nà àsẹ̀wìn yìí ni pé ojú ọ̀nà tó dúró tọ́ dáadáa tí yóò sì wọ́gun ọ̀gùn bẹ́ẹ̀ Islam ni ìsìláàmù lójú ọ̀nà tó jẹ́ pé wọ́gbùwọ́gbù ò sí níbẹ̀ torí pé kí ni o nínú Islamu, ẹ lórí ìsìláàmù láyé lọ́jọ́ ìsìláàmù á sọ pé ẹ àrọ́ọ̀mù ẹ máa jẹ́ ò lórí náà kò ní ló fi jẹ́ pé àwọn èèyàn gẹ́gẹ́ gbà wípé ah Islamu ẹ̀sìn tó jẹ́ wípé gbogbo nǹkan pátá yanyan òun ló gbé ka bí tó yẹ kó gbé ka ó máa ń ní àwọn ẹ̀la ah ẹ̀sìn yìí ọlọ́run pàfẹ́tì ẹ̀ dáadáa ni kólórí pé ọ̀sán mọ̀ fẹ́ débi àárọ̀ ó ti di pé ẹ̀mí ẹ̀ ti fẹ́ bọ́ ọlọ́run kọ́run tó sọ di nǹkan ẹ̀tọ́ fún ọlọ́run tó wọ́n ó wá ṣàlàyé gbogbo nǹkan pátá yẹn ṣùgbọ́n sì dẹ́kù ẹ̀ lórí bí tóní wọn sọ eléyìí ni àárọ̀ mu eléyìí ni àkíní kan eléyìí ni kìnní kan gbogbo dáhùn yẹn ń pè lẹ́sìn ẹ̀ eléyìí ni àárọ̀ eléyìí lórí bí tóní ti sọ so islam lẹ̀sìn tó tọ́ gbogbo tó wà nú so àwọn mùsùlùmí náà dẹni kí ni o mọ̀nì tadà àwa àwa là ń ṣe dọ́lọ́wọ́ bá ní ká máa ṣe ṣùgbọ́n àwọn kèfèrí wọ́n á ṣe bí ẹni tí ó mọ̀ ọlọ́run ni wọ́n ṣe kí ni o wọ́n padà bọ̀ wá mọ̀ so eléyìí ni ìparí sóràtú tọ́ a tẹ́gbọ́n ibẹ̀ náà ni a ti dúró ní tẹ̀síìrì ní òní so bí ọlọ́run bá ti fún wọn èmi ní agbára láti lè ṣàlàyé ẹ̀ sóra náà òun náà nìyẹn so fún wa kí ọlọ́run bá kó fún wa ní àgbọ́yé rẹ̀ jù bẹ́ẹ̀ lọ so ní ọ̀la a máa bọ́ sí suratu Mariam Quran nineteen ní agbára ọlọ́run so kí ọlọ́run bá kí ó sọ wá di ju ọ̀la náà lọ subhanaka Allahumma bihamdi ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik.